إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أسأل الله العظيم رب الشرك الكريم أن يجعلني وإياكم ممن غنموا أوقات هذا الرمضان أسأل الله تبارك وتعالى أن ييسر لنا فيل الخيرات في هذا رمضان أسأل الله تبارك وتعالى أن يرزقنا ترك المنكرات في هذا رمضان أسأل الله تبارك وتعالى أن يجمعني وإياكم في دار رحمته جنات النعيم وأسأل الله تبارك وتعالى أن يتقبل مني ومنكم عباداتنا في هذا الرمضان وأن يجعل رمضان أعواما علينا عديدة يا رب العالمين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها يا أرحم الراحمين وصلى اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته آه إن شاء الله تعالى يقوم الهواء أمره أنا مكا وهو الهجر إلى ينون ini ekura ajini ihananyi eureva inuhu september idai 2007 don muri meka ihano yinyi papa ini hu ramadan ini idai 1428 idai akahi turi eche eche ichihurena ati ohuri hinta ọbẹrẹ mọnu tó múrí mi hijira oru maka wọn medina sallallahu alaihi wa sallam omori wosi imese qur'an abẹ iri enyiman iron ọbẹ izi omori akara ilẹ ẹwọn náà ẹka yaba ṣe àná inshallah ta'ala abẹ tó di asomori kan. أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين قبلكم لعلكم تتقون أياما ربك أعوذ بالله من الشيطان الرجيم من حمزه ونفخه ونفخه يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ومر سبحانه وتعالى وكا يا أيها الذين آمنوا ما هيونا نيكا كأودو كتب عليكم الصيام ما لا أجل أو أبا بكرة الناسو كما كتب على الذين من قبلكم أن كم جلك وبابو فرد نيرسو ألنيك ودودوا بني لعلكم تتقون هو نمو يوم التفسير آه imam ali sobuni hafizahullah ọka ya ayyuhal ladina amanu oika nu muda yake ya ayyuhal ladina amanu ok nadahum bil lafzul iman umuri ahwa lili onwi oidaw seme li yuharrika fihim mashaa'ir at-ta'a uwo muri omeka ohinina enni eh isami oisa so muri subhanahu wa ta'ala ọ̀rẹ́ wà á kò mọ́ríkì yá ayọ́wọ̀ lẹ́rí na ánàmú ayàwó òmìnì àkókò àdówó mọ́ríkì ọmọdé sùpánà wọ̀tàálá ọkà pàtàkì tààrà ní dọ́wọ̀ lẹ́ra إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أمر سبحانه وتعالى كلنا دور إن ذهريه إذا أنا بنيك إجتون منك onyehi agwabo wa buku kaka ya ayuha alladhina amanu kuku tobete abaka na ikodo ẹ̀rùkà kò múrí òmúrí kẹta èyí nìyí ìjà àbájá kala dọ̀mìkẹ́ nìyàn imani kuma de shaitu muri de masulori na hukatun ne ne de na me ala rabbihim yatawakkalun de shaitu muri e ne abre biya ne ne ina de wa ina e monon dire anu de ka odiyo ne me ina nan wa me ka odiyo na anya mfane ne hase hona ne ebe a shaitu muri ka amfane no umuri ya me ni jerusa de hona so agwawo muri ahewa lórí imani dọ́ọ̀kì yá ayọ́wà lẹ́lẹ́ na amẹ́nu máa hẹ́rùn ndị kọ́ dọ́ọ̀ ẹwọ mórí èsì ìyàn náà nìkẹ́nẹ́ ìsàmì ọ̀yísà sọ mórí òyìnbí fíhìm jẹ́jọ́kẹ́ iman dòmórí ní ewu ayé dòmórí ní ewu ayé ókàtí ọ̀ẹ́gbà wà inú ramadan kama kutiba ala alladhina min qablikum ay kama furida ala al-umam min qablakum an kimime ababo an komori subhanahu wa ta'ala ma babo tulozu ila guriri anaike eh na duwa benne la'allakum tattaqun ay litakunu min al-muttaqin lillah o wa inna ka nyama huwa mulini almujitanibina limaharimi wọ́n àwọn náà kẹwàá kanáfẹ́ lè yí àbísínú mórí yìí ọmọdé sùpọ̀nà wọ̀tàhálà wẹ́rẹ́ akáka takwa wọ́n yẹn wọ́n mórí yìí sheikh islam ibn taymiyyah rahimahullah ọkà takwa an taj al bayna baynaka wa bayna azabillahi wiqaya ìtàn náà yẹn wọ́n mórí yìí ọ̀nà òkú àmọ̀ anyị ịzọnụ si jenwe oyi ewuruwe omuri yi and enyi nyanwụ si jenwe ewuruwe omuri yi ịzọrị ejide na-abụ ma haramahullah kana kwole ya bisa na ka omuri ominyisi kuma wamtasali bi awamiri duwa masuri kuwa showe abudu no muri me rehu katon wanyim ala qadra al istita'a onono me akonyi wa omuri ise ka onono ọmọdé subhanahu wa ta'ala ọkà ya ayíwa lẹ́dínà amanu ma hẹ́rùn náà ẹ̀kọ́ ọ̀dọ́wọ́ kútùbà aleikum suyam máa jẹrẹ àwọn agbábọ̀ bí àwọn ẹ̀sùn ni ìmá àná máa máa bá bọ̀ òun kàmá kútùbà alẹ́dínà mi kọ́blíkùn gẹ́gẹ́gẹ́gẹ́ alùpùpẹ̀lẹ́ ìmì àbábọ̀ ìrìn náà ìkẹ́ ẹ̀rẹ́dùwà bẹ́ẹ̀ ni wẹ́ẹ̀rì pàpánà bàbà wẹ́ẹ̀ ni wẹ́ẹ̀rì pàpánà bàtó ń tún ní kẹ́ gẹ́gẹ́gẹ́dẹ́ mọ́mọ́ ẹ̀rọ rẹ̀ ní ìlàkọ́nà dúdú ọ̀bẹ ni káf kama ànànkà olómùlà kàìlẹ̀ bọ́ọ̀sì ọ̀ka ànànkọ́ mẹ́rẹ́lẹ́ òwúrẹ́ àwọn ọdẹ àṣà àwọn ẹ̀mí òdúró jẹ̀rẹ́ òwúrẹ́ àwọn ọdẹ náà kẹ́ òdúró dúró ọ̀bẹ ni àbí ànànkì máa ṣọ́ múrẹ́ nìní náà ń gbúgbà àbá àmì òdúró jẹ̀rẹ́ yìí wọn àbí àna kí màá sọ dàìkì yà má láṣọ ẹ̀ yẹ màlísà yẹ mèwé yẹ màkàpé òsè ìdí àbọ̀ mẹrẹ yẹn àrùn dọ́ka ọ̀sán ni ọkà àtàṣbíhù الإيجاب بالإيجاب أو الوجوب بالوجوب تشبيه أي سيئين من من من سبحانه وتعالى ọ̀yẹ́sọ̀rọ̀ ìkẹnìkà àbí jẹ̀rẹ̀ àwẹ̀ká ọ̀bá bá abẹ́ iná dìrẹ́ bẹ́ẹ̀ rẹ̀ bàbẹ̀ ìdámẹ́ èyí so iṣẹ́ bí nyẹ́wọ́n náà ọ̀ká ààrẹ ìmàwẹ̀dá abàbò kàdẹ́sọ̀ àdánábẹ́ ìlẹ̀kùnrin yìí nìyí àníbìlẹ̀ yìí yẹn nábẹ́ bẹ́ẹ̀ rẹ̀ bàbẹ̀ àmà ẹ̀mìṣọ́ wàláhù alam mú ní ọkà rẹ̀ ọ̀ntúnmí ọ̀nà tó sọ́lá ọ̀lẹ́sọ́lá ọ̀ explain náà nìlúwẹ̀ẹ́ mu'az ibnu jabal radiyallahu anhu ọka àwọn náà nínú àṣẹ ẹkọ àjìnà ọka ẹbùn múlẹ̀ wọ́n ká kẹ́ni káàṣọ dáàbọ̀ bari thirty days dáàbọ̀ ẹkú ìhù rẹ̀ ọ́ àbí ẹkú ìhù rẹ̀ yìí ọka ẹ̀wọ̀n mẹ́rin ẹ̀ wíká ẹni àṣùrọ̀ ọ̀tún mùsùlùmí ṣàwẹ̀. kuma ọ̀rẹ́ wọn don tó mú sallallahu alaihi wasallam tọwọ ṣàwẹ̀ fún ní rọ̀bí ol'awal gbọmúlẹ̀ mọ̀gbọ̀mọ̀gbọ̀n tá a ṣàwẹ̀ inú kò ń kò ní ẹkọ ẹ̀tẹ́ ẹ̀ta dáàkì hàn ní kuma ìjókè ọ̀nà ọ̀nà mìíràn tutù wọ́n wíká dáàkì náà mìíràn ká ọ̀dọ̀ tó náà then wọ́n sisa lare ɛho wɛn yi ntwa wɔ kuna agyen do katɔ ɛmɛ yi ntwa wɔ agyen do do sisa lare agyen ne ne ha so wòle ba kó agyen na wɔn so ɔka awɔla na yi tiri stages poro ɔnuma no mori kuna ka kutuba aleikum siyam kama kutuba ala lɛdina min kɔbilikum la alakum tɛtɛkun ɔsɔn aịnụ ọkụwa mee ka ọwụwa ji biya bọla wee yi anabika ụwa ozitu oye pụrụ ahụ ewu ahụ eyi enwe ewu lahi ọla agwụwa ji biga waa iwu komo ni washawo ramadan so dọka ani ọntụ mụrụ sallasal anamika anyị kamar cikin don wani kisan mekanu mani mewa wike la'allakum tattakun owó anyáhùn ní omi ní àkókò ọ̀dọ́ inú wọn òkú rẹ̀ ìtànà ìkàkà halal àwọn ọ̀lù ẹ̀wọ̀n anyi wọ èrè wẹ́ẹ̀rẹ̀ ẹ̀yọ́ ọ̀hún ní omi ìgbẹ̀rẹ̀ sọ̀nà wọ́n ti tẹ́ ẹ̀wọ̀ anyi ní ahùn wọ èrè wẹ́ẹ̀rẹ̀ àwọn ọ̀hún ní kẹ́nà mẹ́kọ́ náà wọn ẹ̀wọ̀ ní ṣe ẹ̀wọ̀rẹ́ wọn ní yàrá dáìsẹ́pọ̀ ọ̀rẹ́ bá bẹ̀ ọ̀zọ́ yẹn wọ́n àkọ́kọ́ sí kọ́sàmù yóò mú agwa udon wuri ka wani sin tuwe na yin rai rai la'allakum limaza la'allakum tattakun o ya sin yan wahin nan wuri so wai rika wana mi ekuro wuro hinna abekuro wuro yawo ita na ka kebe halalo ini sore ino ini oyi mi wọn mẹ iwi no sewu dun na abotiten ara tuhu nawe ẹnẹsẹ ni kó abẹrẹ halal okun ari ọ inú mọ wẹrẹ ka abisanaku haram ọkọ amẹka àwọn ohun múlẹ ọ̀nà ọ̀nyọ́ ìdàtọ̀ múlẹ ọdọ sọmọ ohun múlẹ yàgbá yìí agoka wàláhi wẹ́n yẹn mọ̀ wọ́n múlẹ àbí islam wọ́n yẹn mọ̀ wọ́n mọ̀ ní yìí kan àkàrà àdánà máa mọ̀ ابن ما بيتنا نك يوم مولي اقول دو مولي الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى لمن لمن للمتقين او للمسلمين للمؤمنين للمتقين للذين يتقون الله حق التقوى انك يهم مريم امر يوم نتلى ان القران نوني مغموين agodule ka qur'an da da ko tuman al tona ka tona tuman tona da yin amfani na mai agogo ni bo mo ni enyi amho mo ni nan àwọn ni bo ri ono anama ni bo a be hajin be leka ayla la ji ala ji ke ni ay ko nyanga mo ni ìṣe mẹ́kọ̀ ẹ̀ka ìlú yẹ̀yẹ àmàlẹ́yìn nkọ́ta láàbẹ̀hìn inú ìbẹ̀zí ọ̀nà mẹ́ka ìyẹ́ ẹ̀yẹ náà àmàntà níbi yíyẹ ẹ̀dẹ̀yìn múra àtọ̀rẹ̀ ẹ̀yẹ sílẹ̀ àmà ẹ̀ńkọ́tà náà rà bẹ́ẹ̀ كذبت أصحاب الأيكة المرسلين إذ قال لهم أخوهم شعيب ألا تتقون كذب كذب عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون abani bin were azan na hura mun kawo ruwa je kaka Allah ta takun wani wahe muni ne san wahe muni ozo in ya kura en ka tauna be mun awo shan wahe an wahe ya bai ya nya wahe muni kuma wa ko ni wahe muni da ni sunu muri ko ju nya wahe wanyama hiyo muri wanyama hiyo no muri tu kuma wala nyama hiyo muri osi wajibika bibi ne menyama hiyo muri ulanwa muna oda nyama hiyo muri Imam Ahmad ibn Hanbal Imam Ahlus Sunnah wal Jamaa rahimahullah oni a invite ka anyi ojan tuwana nai kaka arjanu osun mu e disturb n'ọka ashadaban kunya na tizo da aka akọ na abẹ aka da aka ihe n'ọka imam ahmad abẹ to ọla ananya mun kai na eh imam ahmad eh ma ni so eh ọzọ ọbụ ya nke mmiri o imam ahmad abẹ eh, ka jenu ka ka jọ́tí yà kò múrúkú yà ẹni mìíràn múrúkú yà lọ́sà dàwọ́ náà dọ́mà sọ̀rọ̀ wọn. àjẹnú wa jìnnà tó hẹ ọ àdáwọ́ náà má kó wọ ewu àti six times kó èjì ní ọmọdé wò sí. dájẹ́ náà kọ́ náà jìnnà nù. kàkókò wa nyẹ́ mọ̀hẹ́ mọ̀hẹ́ imam ahmed and ẹni nyẹ́ mọ̀hẹ́ mọ̀hẹ́ ọ̀rọ̀ àbúrò àjìbí kìsẹ́ náà nyẹ́ mọ̀hẹ́ mọ̀hẹ́ òhìyàn dɔk ɛwala e kumɔda yɛ ni kɛni ɛna jɛnu anama na mɛ ɛnɛ abe ne kura hɔ dɛtɛ yɛlɛ adɔ na rahimahullah so takuɔ nɔ aŋɔhɛ mɔri nɔ ɔ kura tɛ fɛdɛ bi ɔga mu wahala pataki do anyamanya ama wahala yi ina ɔnɔ do anyamanya na òmúlẹ̀ ọ̀rá àpò wa àbísẹ́ náà kẹ́kọ́ wa mi kọ̀rọ̀ ẹ́ wọ́n yẹn wọ́n lé ní dómìnì mi ìrẹ́ rọ́ọ̀dọ̀ mi yẹtẹ́ imaamu buhari ọdí àdìsí kọ́ńtò múlí sallallahu alayhi wa sallam ká ìdá dákàlà ramadan فتحت أبواب أبواب الجنة وغلقت أبواب النيران وسلسلة الشياطين إجابة هنا ini ramadan wani ramadan a buzal janna mabihinta ba na balhetel kuma a buzira da to ya kuma da shayatin ne shayatin ne ala suwa ara su shaitani ne dale kujira dani za bal janna obi izi ọba ọba akẹkọrọ wọn sísan náà kọrọ di ní ẹkọlá káwọn ní rọmọdán náà wà ó kẹlẹ ní ayé kàdé kàkáì ilé ẹ̀ náà nánú máa ní ayé àti àìkiri wọn wọ̀ ẹ̀yà ní lónìí àná mẹ́yọ̀ wọ́n gba owó rọmọdán lọ́wọ́ orí mẹ́rin ká ọ̀yìn ní wọ́ọ̀dà ká owó rọmọdán lè lóyún kẹ́míkẹ́mí náà la'allakum tattaqun sáà bọ́n sọ rọmọdán náà náà dáàmú àbàbò owó ẹ̀yẹ́ wọn fẹ́ mi lónìí kuma wala nyen wahi muri non abaya ya kisa wa man yattaqillaha yaj'al lahu mahraja wa yarzuquhu min haythu la yahtasib omori subhanahu wa ta'ala ko na ra aji yi is piety ono muri ono ko ra nyen ni awon lo muri omori ya meka abuze ona ya do mun buze ho nyen katan dan do zen woro yo

anyi fɛnɛ ba se achieve takwa ɛne ramadan na dɛ o ka nyɛnɛ jɔ hɔn domori mu domori mu se wura hana ko tuwe a ah, ruka ɛne ramadan na wanyɛ so ka ka a ah, waya ka ɛri eh, di mana mani yadu mɛ ko tura isam ni mɛ na mɛ lɔri zɔni muna wa the a bɛ the ni mɔn no ani sɛba mi ka dari o ka yanyi takwa ahosa o mɔ wa ta'ala o wa man yattaqillaha yaj'al lahu min amrihi yusra ọ̀dọ̀ tọ́lọ̀ náà kẹ̀kẹ́ ẹ̀yẹ́ wọ̀nyí òmùrí yìí òmùrí wà mẹ́ẹ̀ ọ̀ka àbẹ̀yìn àbẹ̀rẹ̀ yá àbáfi ẹ̀sẹ̀ dùmúrí mi ká ọ̀rọ̀ àwọ̀ náà ṣe ọ̀yìn dùmúrí mi kọ̀rọ̀ yọ. àmì òwe ṣe ọ̀yìn dùmúrí mi kọ̀rọ̀ yọ sàtúnṣe ní ìsìkọ̀nà mẹ́yìn ìlà dùmúrí mi kọ̀rọ̀ yọ. àwùjá wàmániyẹ yukafir anhu sayyi'ati ọ̀rọ̀ tó ní ẹ̀ka ààyí ọ̀rọ̀ ìyẹn wọ̀n mú mú ìyẹn mú mú mú ọmọdé kò ní dọ́ọ̀nù sí yìí yà nìyàn akọ̀wé àndà sí yìí yà rẹ̀ wọ́n rúkọ̀ èrí àǹfààní ilé yìí takwa àní ní ramadan ọ̀rọ̀ abẹ́ẹ̀ka òwe jẹ́ ọ̀yọ́ nà onye ntú ń bá dọ̀tù hùn náà na ìwọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀nà ẹ̀rú gbọ́dọ̀ ọ̀rọ̀ iná ọ̀nà onye ntú ń bá dọ̀tù hùn ẹ̀ ọ̀rọ̀ abẹ́ẹ̀ka onye ukuru dìrí ẹ̀yẹ ìrẹ̀kọ̀ ìsẹ̀ ọ̀dùkọ̀rọ̀ ni inú ọ̀rọ̀

kana ajwada nas ono me da kekere kuma are tu ramadan in ramadan ono me da kekere abazo na koro yin wa me yin ho no ndomi me ko wanye ango he muri yere dasha wenka ya kutarawi bi akwa betweti ya kodure kida ya salam سسالة مني إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وأقول لي صلاة عني واي هوني إلي كن كن إلي كويس يترد إلي جبا أقول لكم ملكا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لماذا لعلكم تتقون يا لله إياكم من المتقين tọ́ àwọn ní ẹnu mi ní ọmọdé ta ya ṣọ́ àrà ọ̀rọ̀ ọ̀rọ̀ ló mú ìbọn ọ̀tá àlàká ayé máa dúdẹ́ فمن كان منكم مريضا أو على سفر أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوى خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون الله سبحانه وتعالى أياما معدودات أكو إليك ẹkọ ẹnyà ẹka anyi ní báyìí kẹrì ẹkọ akọ nílẹ náà na is numbered ẹkọ dọba káwọká a ọ déètì ẹkọ nílẹ náà wà náà di a numbered bíbá àná ọgùrẹ tẹ so ayé ẹgbẹ máa dùn dad ọmọdé kí ẹkọ ìjẹkọ ẹwọ ọdẹ kàkà ẹsọ wọn ẹta bí a ti bá wọn ẹdẹ kàkà ẹsọ wọn ẹwé di ẹsẹ bá ẹdẹ kàkà ẹsọ wọn ẹwé di ẹsẹ bá ayé ẹgbẹ máa dùn dad ọmọdé kí ẹkọ ìjẹkọ ẹwọ àná أنا كأوني كأبو ذلك فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر أنا كان يبقى إنه من إيمان أركا باوكي فعدة من أيام أخر وسوتي أقوى أجيها إن يكون سا أراه هنا وي أقوى أجيها يكون agoke nwaanyọ abika agoke ahụrụ ewu ya ofuta nnekwu yọsa ịnụwọsa were omori bin mutala ومن كان منكم مريضا او على سفر انا نلا ان هناك ان واجو ابيكا واهو يجو ان واجو لا كلام يجو omori kusuta ne ko yasa so anyi al majaz bil hazm isinu muri o ka tilen ago qur'an e ba bola ne ka wa wa ka kana do ye qur'an no la ye li tadabbur ago ame ka kosa ni ago che te ye qur'an ju te na nani so umuri ka faman kana minkum maridan ana ka nya la ina unne ana ka ka a enwa jo au ala sabarin al kama hunde ni osuta ne ko sa bi ma'ana an yi kalma yana kana yana ka donarin ومن كان منكم مريضا او على سفر فافطر انا نوئذن دونالين دونسان فعدة من ايام اخرى ìjọ́nà orí ìsúta ni náà ẹ̀kọ́ ọ̀sá nínú wọ́sà aláàjẹ́ tó ẹ̀hún náà rẹ̀ ọmọ subhanahu wa ta'ala dọ́kọ̀ wàhálà lẹ́dínà yìí kì í kúnà fídíì àtúntò àmú miskin. ita na bi ana da su alina kaka yutukuna hu ẹni bá ló ṣá ọ̀nà àmá rírẹ̀ ń kata ẹ̀ bá ló ṣọ́ ẹ̀rú ṣá ọ̀nà àmá ẹ̀yàn ń kata ẹ̀ bá ṣọ́ ẹ̀nà náà bá wà ẹ̀sẹ̀ amma den mi fidiya den sisa awzare enobi almiskin azmai kaka enne enyi sori amma huware mu'adh ibn jabal Allah anhu oka ayanu onowi ayanu siluka awe mesa bekenen ana ka anyuma na ka kato wazu su dose wazu su sa zare don mu subhanahu wa ta'ala daka faman tatawwa khairan fa huwa khairul la ona na kini sana kaseo lan wa da tura Nyɛ hɔn lɛ kɔsi ɔla ɛhɔn akadze la kawa suman nudu nudu ɛni yɛ ɛsɛ nɔ ɛdaka ɛsɛ mɛ ɛna ba wɔlɛ nyaa ɔwɔ si mɔ ɔbu nya kɛnɛ. Abuka misan la ana hɔri dɔ ka ke nɔ hɔn. Wàá wà mí ɛsɛ kò nyaa wàá nà mí fìdí ya. Then ɔmɔdi kìfà mɛ ntɛ bɛ wà ha yɛ ɔn na abadatura ka awokowia ọ̀nà ní ọ̀nà ẹ̀dá ọ̀nà ẹ̀bá sísá ẹ̀yìn ọ̀rọ̀dọ̀ rẹ̀ sí ní gbogbo àmọ́rìnlá ọ̀nà ní ìlà kékeré lọ́mọdékù wà á ń tasúmú ọ̀rọ̀lá kù wà á bá ọ̀nà nínú àkọwà bá ọ̀nà nínú ọ̀nà ní ìlà kékeré nǹkan tó ń tààlàmù ànàbùkọwà yà ní ẹnu التفسير عمر سبحانه وتعالى آه اجي عليه الصابوني حفظه الله جاك علي أوكا أيام معدودات أي والصيام أيامه معدودات وهي أيام طلائع أوكا أولا كبان أكون لك ببان بنا ذلك بل أناك أجكوا عنه فلم يفرض عليكم الدهر كله إذا كبابه الوشاوة إلى أن يورو تخفيفا ورحمة أمور سيها لنيون درس ما ينبعون ذكر يوم ومن كان منكم مريض أو على سفر فعدة من أيام أخر أي من كان فيه مرض هناك تأني إن وناجو أو كان مسافرا القرآن الأولي فأبطر ونري فعليه قضاء عدة ما أبطر من أيام غيرها ọlọ́ọ̀lọ́gbà gbé yọ ojú dání ẹwọ náà jí hàn ẹni ẹkọ náà ká ẹkọ kú ramadan ara jí níjọ hàn náà wàhálà lẹ́dí ni yóò tún kó náà wọ́n fojú ẹkọ ní tọ́ àmì miskin ay wàhálà lẹ́dí ni yóò tọ́tí òun náà fi yá àmàwó na ọkà ọ̀rọ̀ náà kẹta ẹni pátákì bá náà àmà ẹ̀rọ àbá ẹnìlẹ́ ẹnkátá wàhálà ẹ̀rọ àbá náà lèṣèlèfóhọ́tí ẹ̀rẹ́ ìjàká àrùkẹ́wọ́ sí gbogbo ọdún lọ́wọ́ pé ẹ̀kọ́ ní ọdún mẹ́tẹ́ àwùjọ ọbí àrùkẹ́ ọ̀rọ̀ àkùnmí إذا قدروا أنين عليهم فدية بقدر طعام مسكين لكل ọ̀rẹ́fẹ́ nípa ẹni títà ìrọ̀lẹ́ lórí ọ̀ísíza ẹ̀mẹ́ta ẹni ní aníyàwó rẹ̀ yẹkún ìkòǹkò náà lẹ́mí sọ̀kẹ́ ní mẹ́sà àrà ọ̀rẹ́ náà ha فمن تطوع خيرا أي فمن زاد على قدر المذكور في الفدية ولطرنا كتا أو دقلي إهو إيه أنا إكا آكرين كرسيولا إذا كا أكرسيال نالي دوسال نباري أنا أماني فهو خير الله أنا نيل إيه ثم قال تعالى اور من دمر من بكاكا وان تصوموا خير لكم ان كنتم تعلمون اي والصوم خير لكم من الفطر والفدية ان كنتم تعلمون ما في الصوم من اجر وفضيلة دعوة ان دعوة ان نيدا ان من الله ẹni gbọ́ owó àbọ̀wẹ̀ ọ̀nà ní ìlà orí ta wà nàrí mú àbíká bó wà sí ìsọ́rí ọ̀la wọ́n yẹn ní ní ìpínlẹ̀ ẹ̀kọ́ iná ọ̀ ní tó sí ẹ̀nà ẹ̀ka àkóbá ní ẹni iná súnmọ́ bẹ́yẹ ní tààlà wọ́pẹ́ sùúrà ọ̀rẹ́ mọ́nà tó mú ní wà káàró ìgbóró ẹ̀ sẹ́bi ọmọ náà ẹ̀ka sí ìbàwẹ̀ bismillah. شهر رمضان الذي العلي القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريدكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب مني دعوة الداع إذا دعان فليستجيبوا وليؤمنوا لعلهم يرشدون أمر سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والقرآن فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون أمر سبحانه وتعالى الشهر رمضان أبى بيلي أمر رمضان الذي أنزل فيه القرآن ana kaka inin eji qur'an ne ta yi inan eji qur'an ne ta yi unzila fihi alquran umul kaka nazzala fihi alquran o ka shahru ramadan alladhi unzila fihi alquran unzila de ci da ta ban konya agoka Quran o ti ni jɔ bɛ inu ha ɔnɔn bi ni leila to kɔdur ni jɔ ho ni eni lɔri ma ho wɔn ni bɛyi to iz sama o dunya etu Quran yɛn jɛ ho ni lɔri ma ho aban dasɔ wa ho ni sama o dunya sami paapa eni ahana ni bɛyi to iz. bí malaika jùlọ ní kwana ṣọ̀rọ̀ na zalahu bihi ruhul amin ala qalbik ẹ̀wọ̀n tó mọ̀tò sallallahu alaihi wasallam bí malaika jùlọ ní kwana na dáhù zaba ẹ̀wọ̀n tó mọ̀tò sallallahu alaihi wasallam na zala. to an zala ahu de ijo onye hete ni malaika jùlọ don kwa na zala lọ́tọ̀ máa ṣọ́ọ̀rọ̀ ikiko ikiko wa ẹ̀wọ̀n tó mọ̀tò alaihi wasallam lè takọrọ ala muks dáadáa aban inu mo na kata eh da nyu me anasika ka owo ramadan na o ji qur'an he ten mo ni lahu al-mahfuz min dati sama ad-dunya hudan Bọọbụ eto ya bọ́ọ̀wọ̀rọ̀ wá gbẹ̀lú ẹjọ́ owó owó wáàzẹ̀ wà wọ́rọ̀ wà bá yìí ní ìlú ní nàìjíríà bí i kùránì ní ni ẹ̀rù ọ̀rọ̀ tó rí ẹ̀rẹ̀ kan ní bọ́ọ̀wọ̀rọ̀ yìí jẹ̀lẹ̀ ẹ̀ẹ̀ wà bá yìí náà ọ̀rẹ́ ìwé ìsẹ́nà ìkẹ̀kà ọ̀bísẹ́nà mi àlàyé ìyáhìí isanabi owurri julani bayyana min alhuda ilé ìsìnkú aṣọ kuran títẹ ló wà kuran ló mú láìka emùnìlú wá sí mi yẹlá afdalu ma yufassiru alquran quran aw afdalu ma yufassiru bihi alquran an إذا نبن كلمة نهاية القرآن أنا رأي القرآن أنا وتعالى ثم أحاديث نبوية أولا منا دا كوسي حديث من جميع أبدا أنا كيكا إني سنة دا كا أنا كل ما داسي ولا ما شيء والقرآن قرآن نن ولك إلى يوم القيامة eju quran yete ko bi soy hudan lin nas o bi tu yala do wa majini wa bayyinatan min al huda eto yenan da ku quran na so zo on ju wa nan yitu yenan amna rukwa musawle da ko na mi hani wal furqan do rabi amnan sana kame ehani inakane ozola atodili ina aka ni kireke though with criteria دمر سبحانه وتعالى فمن شهد منكم الشهر فليصوم هذا قال إنه لنيكك شهيدا أو دينيا أظن طلع عليه هلال شهر رمضان وهو صحيح غير مسافر يجب عليه أن يصوم هذا الشهر أرقانا كائنا ويهي ẹ̀wọ̀njọ́ ẹ̀yà húrò yìí gbogbo òkú ẹ̀ ó sì lè bá agbókọ̀ sáwọn náà ọ̀sán náà wá sí ọ̀nà rẹ̀ international ministry jordan ana mi kóye eyi wọ́n kà máa kàn kí stéèjì náà dé nínú ọ̀ka àyìn stéèjì náà iná ana ìkàbá yín wọn náà sì sọ ẹni owó ẹ dàbẹ kó ẹjẹ ta bẹ́ẹ̀ àkókò stéèjì ká tọ́ wèé sí kẹwàá sí dọ̀ọ̀sẹ̀ wèé sí kẹwàá sí lọ́wọ́ àti sáyà domoni kuwa kyanu dɔsi kuwa na kpoli katɔ ɔno kukuran wama nshahida minkum shahara fali yakum ọ̀zọ̀tọ́ náà náà náà ká ó yẹ ramadan kí ni ẹ̀wọ̀n ọ̀yọ́ ya su wọ́n ومن كان مريضا او على سفر فعدة من ايام اخرى. او لا نغفر الله اذكر ọlọ́nà ọ̀nàlẹ́ tó àbúrò rẹ̀ ọ̀nà tó òṣìṣẹ́ ní ẹni ẹkọ́ ìrọ̀sá aláàjì nínú náà àkókò wẹ́ẹ́ ìrọ̀lẹ́ ní àmúlò orí tó tẹ́lẹ̀ báyìí ẹ̀rẹ̀ ní wọ́n àyèdè orí tó tẹ́lẹ̀ báyìí ọ̀n tó mú sọ́lẹ̀ láwọn àlẹ́ wọ́sẹ̀lẹ̀ àmúlò orí tó tẹ́lẹ̀ báyìí

sẹ̀míyà wà tọ́nà àwòrán ẹ̀yìnà wà tọ́nà èyí kò tún rò mí lẹ́yà máa wù. Ede ni ọjiri akal ọjiri akal ohun tó kúrò mẹ́rin ẹlẹ́yà máa wù. Ede kí akal ọ̀rẹ́ akal olú akal ẹ̀ ohun tó kúrò mẹ́rin ẹlẹ́yà máa wù. Anyakuri nan tumuri da tawo sallallahu alaihi wasallam da sabi ni da da ni ẹ̀rẹ́ náà ṣe ọ̀nà àdìsí pàbíkan ọ ìníṣọ̀ ìwòlù kò bá rí wọ muslim ọ̀sán máa jà ní ìníṣọ̀ ìwòlù muslim ka àrẹ̀yẹ́ ọ̀sẹ̀ ẹ̀rẹ̀yẹ́ ọ̀sẹ̀ kuma ẹ̀rẹ́ náà ṣe ẹnẹ́rẹ̀ ká ẹ̀rẹ́ náà ṣe ká ẹ̀mẹ̀tẹ̀rẹ̀ ẹnẹ́rẹ̀ ká ẹ̀rẹ́ náà ṣe ká ẹ̀mẹ̀tẹ̀rẹ̀ dábùbọ̀ ọ̀fọ̀sẹ̀ dáná dára wọn ni ọsùn wọn lẹ́wọ́n àkókò ìsọ èrè akílẹ̀ ànákẹ́yìn wúrẹ́ ìdí ìgbà ọ̀nà ẹ̀yàn ọ̀zọ́ ọ̀nyọ́ pẹ̀tù nàkẹ́yìn dákẹ́rẹ́ náà yẹn ṣàwọ̀ ẹ̀rọ pọ̀ ẹ̀tẹ́rẹ́ nàkẹ́yìn yìí lọ́ntọ́ mi lùkà káì ẹ̀yìn náà yẹn ṣàwọ̀ ẹ̀rọ pọ̀ àbùkù ṣe ẹ̀kọ́ àjọ pẹ̀lú ẹni ẹ̀rù bàwẹ̀ ẹni ẹ̀kọ́ pọ̀ ẹ̀tẹ́rẹ́ ní dala ah, ah, ni kala nke mo sallallahu alaihi wasallam na sabela ibo ni dali sawe ọtọ fún mi lẹ́ẹ̀kọ́ àwọ̀ ẹ̀rọ àṣàwọ̀ ìjà àwọn ìwà àkùkẹ́ máa dá kéyìn ilé ẹ̀mú dáre yín ẹ̀mú ohun tó mú ní orí ibo lọ́kà káyì lẹ́yìn sẹ́mínà lórí sèyámi bẹ sẹ́fà ọ ìpín ìyáni kó wa ọ̀rọ̀ sáwẹ̀ wàá mi sọ̀yì wàá tó àwọ̀ wàá hùrẹ̀ yìí so di arwan ni tuwa kan kato wa ya tsohon ma tuwa wulan wani nsho wa ya tsohon ma tuwa wulan wani nsho enwe to sho wa ya tsohon da ni mutu daidai a shi zai wa ya tsohon na ojoga ta katon dunya murisan wele da hadisi ya ma sisa kaka ojo ni rubi rubi kwetele ruwa musawa uko na zami men lini tuko kata wao ila ami yezi ko to asan be izo mori ana mori ngola wala bi travel be eh wa travel na men yo kata we wa ku ka wa bi en duk bisa di ko ese do ari sanan dei dei en yeseme ago ku leta إمام المحدث فقيه المجتهد أبو عبد الرحمن محمد ناصر الدين الألباني رحمه الله أمري ميكو نكا نكاي أو جائز كا يقول أنا نمي رمضان بني لي لو كجو إنه هو أنا نقول إنه سني دي رمضان لي كوكورو lu jiti du gwa bata kidawa kwa kwa kwa nje hida lakini hida huu mtejo wahule ulitutuma uliidanano wako iko etadori saini ibwa watwawe wakata manyewa abemoranan yuridu llahu bikum lyusra wala yuridu bikum lyusra omori subhana wataala aka enwara mmane isi no mesha katauna yuridu llahu bikum lyusra wala yuridu bikum lusra wako watwawe dani nasawa ina aworawana then ẹ̀wọ̀n náà ẹ̀ sè àtúnyà lè bọ̀ kàláì olúmi yẹ náà ẹni fún ayé náà èyí ẹ̀sọ́ mo yọ ọ̀rọ̀ ẹ̀la náà wọ́n ní bá ya ilé amẹ́ èyí ayé náà ìkọlá àhúrò èyí ọ̀nyí choice. kuma agoga an tumuri

gbogbo ọ̀rẹ́ ọ̀ṣàwẹ̀ orí ìdọ̀ ọ̀rẹ́ ṣàwẹ̀ ẹ̀fọn ọlọ́bí hàn àwọn ti tóhùn náà ẹ̀ lóṣù já ìlàmì ìhìn náà yorù ìdíláhù bíkùn lọ́sọ́ wọlá yorù ìdíláhù lọ́sọ́ ọmọdé fún ọ̀nà ọ̀tá alaka ẹ̀mẹ́ mẹ́nìṣẹ́ kàtí kò ní àwọn ẹni wọlé tókùn lórí ẹgbẹ́ta àgbọ̀wọ̀ báwọ̀ ọ̀nà sórí sítọ́ ní ara àtọ̀hún náà ó ti tẹ̀ náà àtọ̀hún náà náà abdullahi ibn abbas radiyallahu anhuma ọka utani nini nawe mmeni nti jọọli shaban ọhọ náà hùnà dáhùn náà sọnà wọ́n mẹ́rin ọ̀sẹ̀ mu ààrẹ ara ahụ na ọnụ na aranye ohun ni anu na nari shawari akọ na si mu nanyi na waka ito mu sallallahu alaihi wasallam kawa chere yo ka of sharp bira ya wuru bawe ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون تو على ان كان مريم دو اقوا وني تلا دو سوكا يعني تي سوكو من شو لزوني ني دما ني ري ني دما ني مي كورون ملكه واني كو مريم وني تلا من أمي اللهم اجعلنا عند نعماء من الشاكرين أمر سبحانه وتعالى دوسة وقندقة وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أمر سبحانه وتعالى أوكا وإذا سألك العباد أن أي وانت صلى الله عليه وسلم أجرنا بيوتو جاء أهو زنكا ilé yẹn ka mma wọlé ní àwòkámítà náà ní. jama bukatu muslim àti asuhabu sunan ẹni di àdìsí wọta ani àárọ̀bù ní sáàlù nàbí ya sallallahu alaihi wasallam ẹni ha níbi ìṣèlú muhammadu bin muhammadu fọkọọlù ní àkàkà ya muhammad máa ní muhammad أقرب ربنا فنناجيه أم بعيد فنناديه فأنزل الله وإذا سألك عبادي عني فإني قريب ك يا محمد أمر لا يبغى فنناجيه bí يوم yọ يوم òye bí a yọ ọdún wọn أم بعيد أو كون إيري فنناديه بيا توبو فأنزل الله ومريك هتنك زوي وإذا سألك عباد أني إجرها من نبا زمرنا كأما أقولني نحكم كنان كأيوة كفإني قريب كأيوة كما أقول وبدك ما أقول ما أقول وينك زوي den na kare maso ile din ne ko ruma ya ene ile ami en ka tin ya ko nani ma gwa to aka aqaribun fanunajihi am ba'idun anunadihi ila me yawa bo en ni tan wa yo akoro kanan ni ya ta go yana yana mulki dan ne fa inni qarib ọ̀nà ọ̀pọ̀rọ̀ yìí àgọ́tùkà ọ̀yìn ní alámẹ́tùlùfùdù wà alámẹ́tùtẹ̀zẹ́lùlì wọ̀tẹ̀wádò ọ̀yìn ní àṣíyẹ́ka ọ̀dọ́ gbẹ̀wọ̀n nẹ́tẹ́ ọ̀dọ́ káre súhì yọmọrú nìkáyè wà yọmọrú ẹ̀wùnyá lọ́wọ́ àyẹ́ ọ̀dá ìka ẹ̀wùnyá kẹ́ náà ọ̀hún ó yà mí lé wà àwọn ìjẹ̀mọ́ àbẹ̀dúwà ń dá aṣọ mọ̀tẹ́bà wà bọ́ọ̀lù ọ̀hún bó wà ní ìtẹ́wò mórí ti nà ló wà hàn mí àmì àwọn yẹn kí náà ìwé mórí lẹ́tà sọ wà bàbá ẹ̀ yé àgókà òmórí ìgbà ìní kọrí àgbà wà ìwé mórí bú jòzí ojú ìṣẹ́pà yìí òzá ìlú máa ń tẹ ìwé mórí sọ ọ̀tá àlà fàdúrà ìkínájọ àfàdúrà jì dúwà ìwé mórí ìníwèé ọmọdé kò jí ibùdó àwọn tó dá ì ìdàdà àn dínú ìró ọ̀lọ́ náà hẹ́ọ̀lá níjọ́ ọ̀hìn dínú ìmí ní owó bọ́ọ̀lù náà kálẹ̀ ìṣẹ̀lẹ̀ ìkàmì ní owó bá ní ìjọ ọ̀tọ̀ kàmà ní owó bá ní. ọ̀nà àṣírí kó abẹ́dẹ̀ hóró ní. àṣọ́lá àtúbọ̀ká àgbékọ́ wọ́n àyíká kọ́ wọ́n àyíká ìmọ̀ àwọn òwò mọ̀ nínú. wàhábẹ́dà àhíọ́ mọ́ ní dúwà dúwà dúwà àhíọ́ mọ́ ní. ìsàmì kòmó lè sọ́dọ̀ náà bẹ́ẹ̀ náà kan náà wọ́n ọ̀họ́ ní ìnana ló họ́ dúwà ọ̀. ìmúgbọ́dà náà wọ àhíọ́ mọ́ náà wẹ́ dúwà rẹ̀ but inú wọn dé ọ̀lẹ́ àbẹ́rẹ́ sẹ́kọ̀ndì náà náà

أنت قول صلى الله عليه وسلم كان لكل صائم فرحتان أعبرنا كا إيه شاوي إني نيوني بها أو نفابوي أو نيك إني جاي أبانا إيه أقول كوار سكنة إيه وابا من ما نيك ومن نبيوة تقولي أبوضا أعبرنا كو شاوي ومن نبا نالين وبدوة تقولي أبوضا إلا مجينا أتي àwọn ẹrù ìsọ́nọ́yìn fáwọn ìdàlẹ́kọ̀ àrọ́bì ẹrù ìsọ́wọ́ àyẹ̀ òyí àná gẹ́rọ múrí hàn nínú àkókò ṣáwẹ̀ wọ́lá àbọ̀ you are covered with ramadan not with blood of jesus you are covered. ramadan. n'alẹ́sẹ̀ eyẹ náà fi ń gbọ́dọ̀ ẹ̀sẹ̀ ní wọ́n yọ àbùkálẹ̀ ọjọ́ àmẹ́yẹ ní wọ́n ọ̀nà na ìlú ní báyìí dọ́ọ̀rẹ́ bá mú kọ́rọ́ náà kẹ̀kẹ́ òun yóò sì ti yíyọ na ìkìyàmù bọ́ọ̀mù náà jẹ́ nà ó ń tó mú ká kọ́ àhìkìlẹ̀ máa ná odò wọn náà wọn náà wọn kọ́rẹ́ mi na ni ìwọ̀n ni. so owó ìdúrà yìí àgọ́dúró ara yìí sẹ́ẹ̀ sẹ́nà òkú àzọ́ ìyára àgọ́dúrà ní ramadan náà mọ̀dúwọ́ gíga náà hìnrà òmùlẹ̀ òṣùwòrò yìí yọ. bí o sọ fún mọ̀dúwà ka aljanna òmùlẹ̀ mẹ́tún náà. abẹ́ àbọ̀ mọ̀dú sọ́ọ̀rì isa náà hìnrà òmùlẹ̀ ṣọ́ọ̀ká náà kò lè wù. àná òmùlẹ̀ àdọ́ iná ọ̀nà. dúró mọ̀dúwà ka aljanna kọ́ àkọ́ aljanna lẹ́mẹ̀dọ́ ẹ̀kọ́ ní ìjẹ́ ìrè wọn náà bìrì àwẹ̀ ní ramadan náà bísí ẹ̀tọ́ ni wọ́n aṣọ ní ramadan náà tákù wọlé láwọ̀ àgọ́ ọ̀dọ́ kan wẹ̀ fẹ́lẹ́ tọ́jú ìbúrúlí òmùrí kàgbọ́wọ́ ẹ̀múrà ẹ̀yẹ̀yìn ẹ̀yìn lẹ́wọ̀n wọ́n lè yóò pinnu bí dẹ́nì dọ́rẹ̀ rẹ̀ làálàhùn yẹ̀ṣùgbọ́n ó bẹ́ẹ̀ ní ẹ̀yìn yẹn agogana ne dua ɛyɛ dɔyɛ mo ni wɛrɛ adua wɔ naa dɔn ho ni naa kaka ɛma mi yɛ ɔntɔ mori sallallahu alayhi wa sallam ɔka man lam yada qawla zuur wal amal bihi laysa lillahi hajatu fi an yada ta'amahu wa sharabahu aw kama qala rasulullah sallallahu alayhi wa sallam ɔkɔlɔ tɔn na ɛkɔ yi nyɛ wɛ ɔrɛ baa ho ni ilé yiri tɔ yi ka ɛrɛ yi ni ɔmɔdɔn no kuro kyinkyin ɛna ka kuti eje wale sini nyini ɔda ka bi wuli nunu nye ramadan na walahi wana ruku quran ɔso wani wani nini na munu afe kare wato eje ya ɛku kɔɔyi a nyi kɔnye na mori da o ko tu ramadan na a bani bani na we a nyi tina ka a nyi bani na o ɛyɛ ɛhɛ kori a bani bani na na ɛyɛ ɛhɛ sɛ to mori na mori na ɛhɛ bi ramadan na o tu ọba ní ọ̀rẹ́ ní anyẹ ní ọ̀nàmọ̀ lọ́kọ́ yìí ẹni náà hóró yìí sọ anyẹ náà lọ́kọ́ ẹni náà hóró yìí ọmọdé kúrò tó wọn dáwọn nínú wọn kò mọ pọ̀ ní ọmọ àníyẹ ní láyé ọ̀rẹ́ ní ata kí adókùnúkùnrin àrùwáyé yẹ rahmatulahi alayhi wa ẹnìmẹ́ náà bẹ̀bú à owó ẹ̀hìn náà kò mórí ní àwọn ramadan bẹ́ẹ̀ni owó ẹ̀hìn náà ẹ̀hìn náà ní sáwẹ̀ dé eré ìmọ̀dé ya bẹ̀bú à owó ẹ̀hìn náà nìka òmórí òkúrò náà bẹ̀ẹ́ ní ramadan náà mórí ní àwọn àdá kuma ẹ̀dẹ́ mìíràn wọn bọ́rọ̀ ẹ̀ àkókò ẹni ní ọba ní ẹ̀ ọba ní àwẹ̀ àdúrà náà kásán àdúrà náà ká bọ́ntúmọ̀rí mi ẹ̀dá hàn mí tẹ́ná náà ọ̀bìn

wà àbúrúwà ọ̀rẹ́ kí mẹ́rin wọn ní ṣíṣe àbúrà ń fara ẹ̀fọ́ ní wọ́n ti fara ẹ̀fọ́ ní wọ́n ti fara wọ́n bá wọn nà wọ́n kọ́ ní ìgbà ní ìgbó mẹ́rin ní bẹ̀rẹ̀ mẹ́ta ẹ̀ka múlẹ̀ ń tẹ̀tẹ̀ ojú yìí kárùmù abẹ́ àwọn múlẹ̀ tẹ̀tẹ̀ ọ̀tẹ̀yìn ojú ìjẹ́ náà ń yàn kárùmù

on tontu sallallahu alaihi wasallam on li malaika jibril ana mi division nawe ni malaika jibril chiwe da ka dutun na dutun ya na ka dora o uwa no ni ka abai qur'an non e celebrate ne tere uwa wa wi abo do muri kan ki soyi shahru ramadan alladhi unzila fihi alquran uwa ramadan no ni qur'an yete nan ana ni sosan ni chiba qur'an yete ni wa ono القدر so abani ways badua balaki ayi na mɔna ka ba badua ɔwɔ no every minute every second wa ina dua asoma nye kaka ah hasbun allah wa ni'mal wakil subhanallah la ilaha illallah astaghfirullah wani kapuru hune yule kenkene wana wana wani wale nyanoda 11 months ọmọ ìṣe léwe àsọwọ́ àyà tó gba ẹ́ wà gba yìí o ẹ̀ ẹ̀ inú ọ̀nà wà ní ká ah subhanallah níkiri oyin náà nẹ́ndí náà ní ọ̀ntọ́kùn tó sọ̀rọ̀ sọ́lá ká ọlọ́ọ̀tà kó oyin náà gbúdúrà wọ́n mọ̀ tó máa mú haram wọ́n mọ̀ yìí tẹ̀jọ́ ẹ̀fọ́ lọ́wọ́ ọlọ́ọ̀tà yà rọ̀ yà dap fomori zani on tumor sele zani ko na fomori zani ida na are bi haram ida na kuma haram ori bi haram o mo tumori ka o mo gosi komori do mo duwele so tuhu ni haram na wa na gbadura òun ìnáwó ọmọ wọlé ìlà àwọn ìsìnkú náà mẹ wọlé ìlà nínú àwọn màbá àwòlíyà màbá ìwọlé insha allah ta'ala wera goni tema ya dare di akuwa mazete mona so sobat tafsir ruwa tafsir dan oka oka shahru ramadan alladhi unzila fihi alquran hudan linnas wa bayyinatin min alhuda wal furqan ay wal ayyam alma'dudat aw rabbana ka dhalika allati faradatuha alaykum أنا ما بابولي أيها المؤمنون هناك دو هي شهر رمضان أنا بي أهو رمضان الذي ابتدأ به نزول القرآن أنا كيني ما أريد أريد القرآن يتينا على قوله هداية للناس بابا بي أيوه جلي لما فيه من إرشاد أقول تعليم لبنى وجري وإيجاد أتي وهي يتمد لي وآيات واضحات أتي اي بني أسيرين هناك اولي بلد هو يبل تفرق بين الحق والباطل أنا من أن هناك لأعبير إلى أتلتي فمن شهد منكم الشهر فليصل أي من هدر منكم الشهر فليصل ọ̀nà ànàmùká ọ̀yẹ́ ẹ̀hẹ̀ ní ramadan ẹ̀wọ̀n kọ ẹ̀wọ̀ òwe náírà gbéra òyìn ọ̀bàwẹ̀ ومن كان مريضا او على سفر بعيدة من ايام اخر اي ومن كان مريضا على طول كان انه من انواجه أو مسافرا أو كلام رجل فأفطر بنجم فعليه صيام أيام العمر ألا وقلت يا رسول الله لا يهل وسا إن يكون زاد سكرا وكرر ألا نبلت لك واجب دم ذاك صدق أيام معدودات إن كان منكم مريضا أو على سفر فعدة من أيام العمر أمر يقول لك كيف ديسون كا ẹkún yẹn náà yàrá ká wọn ọ̀nà nìyẹn dáàtì kó àánì ọ̀dọ̀ tó àná ìkẹwọn àlẹ náà ní ìkú àwúrẹ yìí dọ́nà rẹ̀ òtútọ́ yẹn kúrò sá òmùrí ọ̀rẹ́bìnrin gbọ́dọ̀ náà dọ́ka ṣẹ́hùn rọmọdọ́nà lẹ́yìn oúnjẹ lọ fíìmù kúrán ìdálẹ́ dáńsì wọ́pẹ́ yìí náà tún náà gbọ́dọ̀ olùkúrán kọ̀mí ṣe ìdẹ́mi kọ́mí ṣáàrọ̀ fún yẹsù wọ́n mọ̀ kẹ́ẹ̀ni ọ̀rẹ́bìn àwọn aláṣẹ́fọ́rin fún àìjẹ́kùnmí ayé àmì nọ́bọ̀ gbọ́mọ̀rí kìnyàn kan sẹ́mẹ̀ lè ayé ayé tọwọ́ hàn mọ̀ nẹ́tì owó àkókò nínú rẹ̀ kọ́ ọ̀rẹ́ àkókò kòlì anaka ọ̀dọ̀ pọ́ọ̀mù ẹ̀ka wọ́n yìí ń ṣàwẹ̀ nínú wọn náà ká àwọn ọ̀sọ̀rẹ́ wọ́n yìí ń ṣe ọ̀kùnrin sáàlà ní dẹ̀wẹ́s dábàá máa bá bò ánà kún mọ́ áàzì ní jabal rọ́jì ọ̀la wa ń kọ́ mi ká. so ọ̀sán náà yẹ nígbà náà kúkú òye àtọ́lẹ̀ wọ́n rò ká owó mi ọmọ sọ́fọ́ bí ọmọ mi lẹ́wọ̀n ní ṣùgbọ́n bí ṣáà tó lè rí kátọ́ balance ọ̀túnṣe náà kú gbòòlì olùdókòwò ẹ̀ka oòrùn oòrùn ìwọ̀n nínú ọ̀rẹ́ wàá lóṣù oṣù wàá lóṣù oṣù sísá àzàrí ọ̀nà kínásì gbòòlì. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر اي يريد الله بهذا التجهيز امر يميت يميت اي رانا رانا تا ارنا عبدالي اقرنا عليه افضل التيسير عليكم ان ورا وسيد الله رسول لا التعفير قول جنبتهم ولتكمل العدة أي ولتكمل عدة شهر رمضان هو أن تقول لي أكون رمضان بقضاء ما أطرتم ذلك والسكة ومن وانا لمنهم ولتقدروا الله على ما هداكم أي ولتحمدوا الله على ما أرسلكم إليه وقوم الله ولي ترسلك أمور ورد من معالم الدين إليه àbí orílẹ̀-èdè mọ̀nà anáìka eré nìka ẹ̀hún ní ẹ̀hún ló rò ó dábàá ẹ̀wọ̀n jẹ́nàbà àbọ̀n náà kẹ́kẹ́ ẹ̀dọ̀ ẹ̀ní mọ̀mọ́nà bó jù wáyé àti ẹ̀yà náwó ilé ẹ̀yìn ẹ̀nà ìkómìnà ìyẹn náà dukkan da ta da kunni wala allakum tashkuru ai wali kai tashkuru Allah ala fadlihi wa ihsani huwa suko muriya wani tunan so ubani muri akai yana kuma kawani ثم بين تعالى انه قريب او لما نبدا مريم بهلمي كا انا قريب يجيب دعوه الداعي دون bọ́ni gẹ́lẹ̀ yìí àbọ́ni ẹ̀kẹ́ àpọ́nisa ọkùnrin fọwọ́ ìjìnká yìí ní bọ́ni bí ẹ̀bùkátà náà gẹ́ ìlú bùkátà bọ́ni àyínáìka yìí fẹ́ ìdíná ilé àpòmọ́lò nínú náà sí ẹ̀wọ̀n ọ̀kọ́ àlàbọ́nà ọ̀tá àlàká wa iya sa'alaka ibadi anni idan nan mun ga hofi idan to mu sallallahu alaihi wasallam ka ma gurin anni kana ka ba inni qari a qurwa kàkà inú wa ọ̀nà bí máa ná inú wa ọ̀nà mímúrí kò rí gẹ́gẹ́ ayi aina ma hun nasma du'a hun ma gurwa ilgi zai ma waduwa ne ma wai ne ne wa ara tadarru'a hun ne ye an ka bane kan ne ne wa alam halahum ne ye il condition ne ka qawluhu أنت أم المستطيع سنسوي نحن أقرب إليه قبل الوريد ومريد ما أقرأ للمني أولنا بني أنا كأنيا وطرا أجيب الدعوة الداعي إلى دعان إمي كلمة إليه أنا كهن أي أجيب الدعوة من دعاني إيه وضعنا يوضعنا ونعني إذا كان عن إيمان أنا الكافر في دولة وبشوء قلب أبكى بني ونكون يوم فليستجيبوا لي من هو الهوى وليؤمنوا بي لعلهم يرشدون اي اذا كنت انا ربكم انا كما بمر ولنمو ابساني القني انا تا ايش او هون القني عنكم او هون هون وعنني ان سبري يسيرون واي لا لا يحاول منكم جزاء ولا مقبولا عذاب ومن يوسف يوسف يوسف يوسف agùn kí a wágá wágá mọ́ ní mísánà mẹ́rin ana nke mọ́mọ́dé náà máa ní ẹ̀má wọn yẹn ẹ̀má wọn yẹn ni ojú ojú ọ̀hún ní máa dẹ́gbù ẹ̀yẹ ìwà ní ètò ìròyìn fẹ́tẹ̀ ní ìwò agùn lè dá àwọn ti bèèrè náà bèèrè náà ni bíi ẹ̀ ọ̀nọ̀rẹ́ ọ̀yìn náà mẹ́rin ní ẹ̀ ọ̀nọ̀rẹ́ ọ̀dọ́ ọ̀nọ̀rẹ́ dọ́ni ni lórúkọ ọdọ òrèrè mi ni ọtọ àti dọwa màsán òrùkọ wa sáàsá mi ni wọdúnkù alẹ ìmá bó a yẹ dàwa mọ wá tí ojú ìmọ ìnana gbóná àti àwọn olè ní lìtọkù nùmí na sọ àdá ìrọ ṣojú ó wà ní ẹgbẹ ẹkẹ ìmọ nínú sọ ẹgbẹ náà ẹka ẹmú nínú òrùjọ ni. insha allah ta'ala ilé ọ̀rọ̀ ìmọ̀ ní àjẹ́ ààrẹ ààgẹ̀ ìṣàlá tààlà a méjèèjì rẹ̀sìtà ọmọdé orí ilẹ̀ ẹ̀rọ ilẹ̀ akadẹ́mí nínú àwọn ọ̀gbọ́n wọn ni yóò mú kàkà òhìlẹ̀ lábúlé látọ̀ sí yàmù rẹ̀mọ̀tò ilẹ̀ ìsá n'ụlọ nẹ́rẹ̀tẹ̀ ní na na tààrà ìgbà ọ̀dá tọ́lọ̀ ìjọ àpò ẹ̀ wọ́n sì ń kí ẹ̀yìn pẹ́ ní jọ̀mọ́ ẹ̀ lẹ́wọ̀ ìsìn ìrìnlẹ̀ kí ẹni ọba ní ìparawé wọn ọjọ́ bára ní lọ́nà tó ń bá ìlú náà ní. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ya ko muri awo muri aname ka ajene ana ke anye ba in ho ramadan in rai 1428 ne aka he dole ce ce ne na aturi inda awre hulun ko muri sallallahu alaihi wasallam hijra hor makka ro madina ana jere ihananye eureka in september iye 2007 ya ko muri awo muri ameka yare atwa jinde yare tiyane ruwan mun na wa abo idan ai na kuna jin ba ga ta ba insha Allah ta'ala ona ai da nare tafsir ni shana yi ti idan muri a kare yawa Umar subhanahu wa ta'ala dima ka wani rin idan awon ne ka awe wani ba ba ruhin najin anyi òsìlè jìbìtì ẹ̀ta anáwọ̀síbẹ̀ dọ́mọdé jọ́sọ̀n wẹ́rẹ́ àbúrò mú ní gbọ́nà tẹ́jì wẹ́rẹ́ ìdé múlí àtàkọ̀tọ̀ hù nìkì òwú múlí ọ̀rọ̀ kan náà àkọ̀tọ̀ hù nìkì òmúlí ọ̀nà kàdá tẹ́nẹ́ta ìtẹ́nà hìkì ẹ̀rọ àgbẹ̀wòsí wọ́n tún mọ́tò lọ́sọ́lá ẹni wà wọ́n tún mọ́lì sí yasalunaka ani alhamri wal maisiri kul fi mima ismun kabirun wa manafi'un linnas wa ismuhuma akbar min nafihima omurike yawo tin reke ke ejona santumuri yankana tuntumuri omurike ontumuri tawe waka inan ani iyo banyira ora ona inan kuma danyam panana me yalanne wa ismuhuma ilé náà ní ètò àti ìtẹ́tẹ́ oríje akbar minna fihima ọ̀nà dẹ́nu ní àǹfààní náà lè rúkà yẹn ni bímọ àná àǹkì dáàmú tó àná àti dáta mtn or global uh, sure one million round wàláhùn ọ̀gbọ́nà ààrẹ nà múlùkì ìtumọ̀ mọ́ akbar minna fihima kọ mtn or one million naira wáyé how many million of people dey kakọ ya ọ̀rọ̀ tẹ́ẹ̀sì two hundred naira da da ce nan nasu da waje kan da yin kenan da yin kun sai mai gamble sai ta kana bana yin a fiye da kaya wa aka kaya test to mai da da kuma don yana so test da so da kai da da su ci tete umurka ita na yin da ke yi ate o ci tete dan kata na yin nan irian akbar min nafihima ono ni ono banyu rawo rawo ni amfana na mai ran eh kuma da ka kawo nan don mo ti sọrọ ẹwẹ nù ìjọ ìjọ màá ni à dáàbò lè yí yọ àlọ yọ bẹẹ bẹ ní sálà bẹẹ yà sálà èyí ń yọ ọdọ ọbẹ dọka ló tí ọ̀nà sọ̀rọ̀ kàí dé tù dọ̀rẹ́ kà kàí dé tù ní sálà dáàbò yí gbèsè don mo ti kàtọ́ náà yẹ tì látàkọ́rọ́ bó sọ látàwọn àǹtí sókàrọ̀ wàá ìwé tì ní bó ti ìtìwẹ́ mu asore obi ni sallah ne hatta ta'lamu ma taqulu aka wo ni so aka ni dia bu be ti lenu aka ni ko ko mu le ta ta hona nan wo ni we igwe ne ni feka ama wa bi ni sallah ne mutuma na ko abi ni sallah ne je je je ni asuma ti okran ìjà tó ń nana ọ̀tàn ló ń bọ̀ náà wọ̀tá alábẹ́ka ìnáma alhamuru wàlmẹ́sìrù wàlánsọ́bù wàlázlám ríjìtún min amali shaitan فاجتنبوه لعلكم لعلكم تفلحون ترهمون ينور أين لعلكم تفلحون omori subhanahu wa ta'ala oka idana he idnama al-dumr kusaben idnama al-khamr awu idana he ijuhu wal maisir ati iteto ichi wal asọ́bù àti ọ̀yìn bísá jẹ́dà ẹ̀kẹ́ wal azlam àti ọ̀yìn bísá ẹ̀rọ àwọn ahàn àwọn àwọn kàyé tẹ̀sù àtẹ̀síwá àwọn ahàn omori kàbí sẹ́nẹ̀n ríjísùn min amali shaitan ẹ̀jọ̀ tí ọ̀yìn nínú kó ní jùmẹ̀ fájítà ní bú omori kà don mori kuka an ɗan kafin nan ka innama yuridu shaitan an yuqi'a bainakum al-adawat wal baghdha wa yasuddakum an dhikrillah wa an as-salat fa hal antum muntahun umar subhanahu wa ta'ala shaitan ne zika ono ko tina kana oni ruqi ada bainakum al adawa wal bagda den kono ko tina ina kana oni al adawa oyemi oyi woni yango wal wal bagda atoyi nyene mu de dulirem fil khamr wal milfi ini echoyi wa amni teto ichi kuma oti loje wa yasuddakum an zikrillah dọ́ọ̀mù ká ìdíwé tí wèé tí lótẹ́ ní àìdíwé tí wèé wékè ní àti òkú tamáyé mo ní wọ́n ní sọlá àti náà mọ̀kọ́ lè ṣe ẹ̀hún ní ìjọ iná kúta lánàá ọ̀sán ó gbé ìgbé tán kánà àkókò ìtìmọ̀ náà tí mo lẹ́yìn rédíò tán àkókò lẹ́yìn rédíò tán ó lè pè mí ìdáná adákọ́kọ́ àìsàn làwọn ẹ̀hún lọ. bọ́mọ̀ tí mo hàn án tó mú tahó ó ìtìkọ́ ahọ́n náà nọ̀gọ́n bọ́mọ̀ ìjọ náà náà bájú tẹnubú òhún náà nìyí so àwọn eré àwọn ọmọ mẹrin náà abúlé ní gbanáwé step by step àwọn pa àbánáyà òkà àṣà ẹ̀tẹ́ta iná àbúrò wọn ní rọ̀bí olùhàwá ìgbọ̀ngbọ̀ ramadan ẹ̀ẹ́ta kẹ́ni ẹ̀wọ́ ọ̀rẹ́ ti gbòòrò ṣẹ̀ta anárẹ́sà sọ̀rọ̀ta òun lè sí ọmọ sílẹ̀ òun ìgbà abúlé sáré. ìsanáwó màfà ní ìyọ́.

wa ihmaluhum lahum aya inu joro na kai du ne du aje ni bana ho nu be oyi be nwu ha onu nyi on rada be nwu ha ni nde ba zo yo isani ke zo yo de ne ba bo ro ojo za me meru ka bo ro ojo ze aya inu na kai na se of what onyo rada oyi be nwu he be nwu ha ni sabo ke kozi na okwu odu ha ya na na na o mozi epa solution na n'ọsa tọla mozi ya then ịza anyị sọrọ ịda kị sọrọ narị bọla na agba maga na ya karị ọ isu ya narị ọ isu ehu ọ ya ị na na ka edu ha masilation hin ọ ya ị edu ha jen sekuwe ha child abuse ije na ikaka bawo ke hini school da ekuwe o hiri le ikewu da ekewu ini jenye na iji iji ejiwe iji onoru da kusa tulawa e na papa anorere ani beresi awo onye na ahwasara abe ndị onye na n'omuru suza mere dan asị ka ehi onwe ehi dị duo ha tụọ ụwa ọ ya a gị na rep inivei daika gwụbe onye ụra da ezu masụpụrụ kisa ise ya ehuwe na ọsịọ onye na-asa abịa ha daika ọ na-esisi onye arị ọda adị child labor that's what we have na ni gari na ni balasi na nọsọ ni be yeri na ọnọ many ọnyọnọ don na dọlọ la ọlọ wake up to his challenge omonujo na ase na ọbara si eze eze ya ada yorùbá ochie ya ehichigori enyinyi ha ha ha ha ha ọya inoje na ada desi na-etu kwọ especially ọmọdé na ahụ na ike ọbịa na-ekiri ebu azọ na-amụdibi na etinye m dị ya amụdibi recently akụzi omozi n'ihu general hospital oke n'ere na dam operation that cartonic carry na-adọ na-eyi ojii ọnụ na na-eji oyi adọ na cartonic carry ka gbe kopechi na mahanya ndị onye mere n'oke o onye mi onye ma awa na cartonic carry onye na-acha na na cartonic carry ee wezu eki soja adabanye soja na kọnsentrịtọ na anara dụọ ozi ya then onye na-esi na-esi iti n'ụwa anaghị m anya wara ọ na-anwasị richi dana shọ ọhụrụ ebe ọrịa ma ọnya na anị tell me ọnụ bàtụ wọtụ heka bụ ka ọ nịsa arịrị ọchịa gaba arịrị then aba akaba na anị aka na n'akaba na ata enye nsọ ezi anụ ebe sụziri ihe nọ dede nwụchaka kaba kọrọ shọọbẹ ẹni shọọbẹ bẹẹ na náà pẹlẹ hùwẹrẹ ka a ah, ah. sama na mɛmɛ kɔmɔkɔ nebe ba anagara ya tukɔ oziwe yɛ ɔzatɔ dasɔ ni n'etu tso na nana ana ɛnɛ yà na na yɔ gam ebe gɔɛ na daba isoja eye ama na ɛbi tura yɛrɛ so ozi tozi to waa ozi na anisa ɔnyɔgo onye consequence. and they may rain more ọrụ consequence ọnọdụ ihu n'ọgwụ n'ụwa ka onye ọ anyị biri n'ozi ori na dada ka agwọbi ka wee give any chance ka of it o mezie ikene ọ na debiri ọnụ wee give freedom ka ọmụ mezie so be careful of this ụmụ na ọwa agwọ iwanụ agwọ ọnụ udivya ma nra achaka hete ene bitune ne ona maki ibolo kaim je kan ka ya inu na ka ka e du ha jin se kwa agobe ka den ni unaita oro nye ni wata wakata alimuhum alfaraiduddin ori oina awo ni na awo oya nzu wa iro ya na kazu yezi uru mana nyi oyo ya wa na ha. dɔka wasunanuhu ɛdɛrɛ b'a fɔ oyo di kɛ sunan tó bɔri ɔnɔmɛ dɔ isa yi sunan adɔ ahom sigɔrɔ deni ni n'aita yi n'o sugu jo yi falẹmi ɛnta fa obe anfusa ho duru kɛ eyi yɔnɔ n'ɔho ɔho ɔyɛ ɔmá ɛfa ne yɛ ŋwanu yɛn fa wo aba do ahụ ọ yọrọ ma ịpa na adam because ọ pipo buru na bụkwa aya nsi pozi do ọ bịra ma ịpa na enwe anụ wọta do ma ịpa na yada na pa na wada nọrọ nyan wee daba so ịpọ na ọ ma ịpa na ọ ma ịpa na adam ume na ọgba ọha ime dọka wọlọmbiyan fawo abahom kibaron tulekaye ijọ na ọrịa e sibara nọ n'ọwa dana na ịka ka ọ sụba ịra dokwu ero ka ozi awụrụ kọmọ gwụwa ya na bikọs ewere ebe amụrụ iwe n'ọchịchị tee ma ifanil dọsibara anawụrụ ka okwukwu uri ozi ozi ọka aka ada ọnya msụkọwarị onye mmanụ ya ozi ọna ọma jodo ohi ọka ha ọnya na ọwa ịwa kledi ya na ma ịwa e nọ na ozi ọnụ ma ọ na-ahawe ya na muna wa haini oh my fano doka kama ati baduhum waladahu ala uqu oke anika ipane ni ije ni ma tu ohuwo ini kai ena ario enebe dije na kai ala uququl faqal eya tu ade no huwo ini na de then ka e eh asani asani ho ne kai asani ri ro ave then na to de no huwa ka kai ya abati ma ha wadam innaka aqtani sigaran adaba na kai aqtani sigaran wa are mi bi mi bwe where wa pa ma me ro kwa pa metere abisa ro ka ro mi no dwe where wa zo mi